ọ̀rọ̀ tún rí tó bá di ní ọjọ́ júmọ́ eléyìí jẹ́ àkọ́kọ́ ìbéèrè kejì láti èkó obìnrin ìyàwó lẹ́kan ni wọ́n fi ìbéèrè náà ránṣẹ́ wọ́n ní ọkọ àwọn jẹ́ ẹni tí àrẹra ń ṣe lẹ́nu àsìkò yìí nígbà tí wọ́n sì gbé dé ilé ìwòsàn ó já sí pé wọ́n ní kíndìnrín rẹ̀ ẹni ó níṣòro ọ̀kan náà kíndìnrín rẹ̀ ló níṣòro àwọn ò nílò láti jẹ́ pé wọ́n pààrọ̀ kíndìnrín ètò níṣòro àwọn tó wá jẹ́ mọ̀lẹ́bí ọkọ àwọn ẹ̀gbọ́n àbúrò àti mọ̀lẹ́bí ọkọ lápapọ̀ wọ́n á ń dúró nídúró wípé kọjá sí pé obìnrin ń lọ fira rẹ̀ jìn fara rẹ̀ lẹ̀ kí wọ́n yọ kíndìnrín kan nínú títí ẹ̀kan wọ́n yọ fún ti ọkọ obìnrin wá ní òun ọmọ irú ọ̀rọ̀ eléyìí òun ọ̀sìn ìmọ̀ ipò tí ó wà lábẹ́ ìṣẹ̀rí ẹ̀sìn Islam wípé ǹjẹ́ ìgbàláyé bẹ́ẹ̀ wà àti pé ṣó ti ẹ̀lẹ́tọ̀ọ́ kọjá pé èyí ọmọ yọ kíndìnrín ara ẹni síra ẹni láàrin ọkùnrin àti obìnrin ẹjẹ ìdádọ́bà náà sheikh. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó ní kéèyàn bá ń ṣe Allahumma ti torí rẹ̀ sílẹ̀kùn àlùjànnà eléyìí tó ṣe pín náírà ni ní ìparí rẹ̀ ni wọ́n tó sálámà kò sí ìyàtọ̀ láàrin ọjọ́ kan sọ́jọ́ kan nínú eléyìí ó tilẹ̀ jẹ́ pé lọ́jọ́ jùmọ̀ à ń fẹ́ kí mùsùlùmí kó tètè dé mọ́ṣáláṣí eléyìí tó túmọ̀ sí pé nígbà tí wọ́n ti tètè dé mọ́ṣáláṣí tó bá ké déédéé àkókò yẹn ìmáàmù kò tí ì dé wọ́n máa pèpè fún sọ̀láàtì jùmọ̀ àjẹpọ̀ lè tètè ṣe sọ̀láàtì rákà mẹ́rin bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá pé ìmáàmù ti dé dídé tí ìmáàmù bá dé ó ti kọ́ dínà ká ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ ni ibn shihab zuhri rahimahullah sọ ó ní dídé ìmáàmù ó máa ń kọ́ dínà ká ṣe sọ̀láàtì ní ìlọ́tún ọ̀rọ̀ ìmáàmù ó sì máa ń dínà ká sọ̀rọ̀ kàkàmá eléyìí tó túmọ̀ sí wípé lẹ́yìn tí ìmáàmù bá ti dé kò sí ìgbàláyè fún un láti ṣerú sọ láti má nígbà tó wà nínú kíláàsì tó bá sì sí mọ́síláàsì ìgbàláyè kò ṣerú sọ láti yẹn kò sí lásìkò yẹn má nítorí pé olúwa ẹlẹ́dàá sọ pé yā ayyuhalladhīna āmanū idhā nūdiya lis-salāti min yawmil jumu'ati fas'aw ilā dhikrillāh ẹ̀yin olùgbàgbọ́ òdodo ní ìgbà tá a bá ti pèpè fún sọ̀láàtì al-jumu'ah ẹ lọ sí bi ìrántí Allah ètò túmọ̀ sí pé kò sí ìgbàláyè fún ọ láti jẹ́ pé nǹkan míì lọ́ọ́ máa mú gbọ́má lẹ́yìn ìgbà tó òun ti yẹ̀ tàrí ó ti pẹ́ tẹ́lẹ̀ náà kí ni nǹkan tó tún fẹ́ máa dúró sí wàá lọ fẹ́ ṣe náfìlà kan kò sáyè sílẹ̀ àyè rẹ̀ ó sílẹ̀ fẹ́ni tó bá wà nù mọ́ṣáláṣí lópin ìgbà tó bá ṣe pé ìmáàmù ò tíì dé àbótí ẹ ti ń ṣe sọ láti ń kó tó di pé ìmáàmù dé yóò tètè ṣe ọ rẹ̀ lẹ́yìn ìjẹ́ kò sì jẹ́ ọkọ ṣíṣe tó pọ̀ gbádùn tí wọ́n á yẹ̀wò tí wọ́n rí pé kíndìnrín ìní ń dà láàmú ọ̀kanú kíndìnrín rẹ̀ kò ti sọ sẹ́lẹ̀ èkejì tó sì wà kò lè gbé àwọn mọ̀lẹ́bí ọkọ àwọn wá dojú ọ̀rọ̀ kọ ìyàwó wípé tí ọkọ bá ní ìjákulẹ̀ nípa pé nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ ọ̀bá ṣiṣẹ́ bó ti ṣe tọ́mà tìyàwó là lò ìyàwó ìbéèrè tí ìyàwó ń béèrè wípé ṣé wọ́n fẹ́ òun kó lè bá fẹ̀mí tòun kó lè bá fi títọ́ máa wọn ni kó jẹ́ pé ẹ̀mí gbẹ̀míró ni wọ́n máa jẹ́ fọ́ọ̀mà wọn. kò sí tàbí ṣùgbọ́n ẹ̀sìn Islam wa gbà wípé wọ́n lè mú ẹ̀yà ara nìkan kí wọ́n lò lára ẹlòmíì tó bá ní bùkátà sí lópin ìgbà tó bá ṣe pé irú ẹ̀yà ara bẹ́ẹ̀ ó pé méjì lára èèyàn tó ṣe pé tán bá mú kan ẹyọ kan tó sẹ́kùn kò ní fa àkóbá fún yàn lọ́nà tó jẹ́ pé á máa pé kí lọ sàánú sí ọ̀sàánú kó bára rẹ̀ hmm. tí ò bá ti rí bẹ́ẹ̀ o lè fún ẹlòmíì náà ní ẹ̀yà ara tiẹ̀ tó ní bùkátà sí lásìkò tó ní bùkátà sí káfí gbẹ̀mí rẹ̀ là nítorí pé ẹni tó bá ṣe sábàbí tẹ́mi kàfà fi là ó dàbí ìgbà tó gba gbogbo ẹ̀mí là hmm. torí ẹ̀ ká ṣàánú ìsìláàmù fẹ́ ká ṣe àmọ́ àwọn nǹkan wà lára wa tó ṣe pé kò jọ ẹyọ kan lọ hmm ẹnìtẹ́nìkan bá ní bùkátà sírú rẹ̀ a lè pé kí wọ́n pa ẹnìkan kí wọ́n mú tiẹ̀ kí o lò fẹ́ lómi kí wọ́n má bàa kú torí pé ìsẹ̀mí tiẹ̀ àti tiẹ̀ kò sí ìtọ́ pàtàkì àní hmm. sọ pé ìsẹ̀mí tiẹ̀ pàtàkì ju tiẹ̀ lọ káwá pàwọ́ nítorí tòun Islam kò farama torí ẹ̀ kó tó di pẹ́ fi lọ ìyàwó wípé kí ìyàwó kó mú kíndìnrín tiẹ̀ kó mú kan kó fi sọkọ láǹfààní sẹ́yìn tiẹ̀ mọ̀ bóyá tiẹ̀ ó wúlò ni Hmm. nítorí pé nígbà tó bá tó ṣàyẹ̀wò fóònù náà láàmà bí kíndìnrín tiẹ̀ náà gbádùn àbò náà ó ti ń ṣe òjòjò tó yẹ pé òun náà padà sọ fẹ́lẹ̀ láìpẹ́ torí de eléyìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ̀lẹ́bí ọkọ ìbátan ọkọ iye kan kọ ẹ̀yin gan-an lọ́kàn gbàgbàgbà jù hmm. nítorí pé ọmọ ti yín lélẹ́yìí ẹ̀gbọ́n yín ni àbúrò yín ni mọ̀lẹ́bí yín ni kẹ́yìn ó dìjọ sọ̀rọ̀ jọpọ̀ láti gba ẹ̀mí rẹ̀ lẹ̀ ńlọ pàtàkì jù ó túmọ̀ sí pé ẹ fẹ́ bàjẹ́ nígbà tó dùn ẹ fẹ́ wà pẹ̀lú rẹ̀ nígbà tó dáa nǹkan tí wá ń dàrú ẹ fẹ́ jẹsẹ̀ hmm. ẹ̀hán ni ẹ fẹ́ lu ọmọ ọlọ́mọ <laughs> àbí ẹ fẹ́ ń tẹ́ fẹ́ fún un hmm. ẹ fẹ́ fún un ṣe gàrí tíra kọ́mọ tí wọ́n máa bẹ láyé máa tó ń bá wa na tẹ́rù ń pàtó bá kú ẹ lọ́ máa túfọ̀ hmm. ẹ wọ àwọn bàbá tó dàgbà ẹ wà lọ lé bàbá rẹ pé àbá ti gbọ́ ọ̀nù bá ti rí nu ẹ̀ní tọpẹ́ yìí lẹ́ran lọ kéré máa ń jẹ ẹ̀yin fúnra ara yín lọ́kàn jù hmm. tẹ́yìn bá jẹ́ ọmọ ìyá lódodo tẹ́ ẹ bá jẹ́ ẹni tó ṣe ipò nífẹ̀ẹ́ ọmọ ìyá yín lódodo nínú yín ló ti ẹ kárẹ́ ẹni tó fi tiẹ̀ lẹ̀ fún ẹlẹ́ ìjọba òṣèlú. ìṣèkùnlẹ̀ xeyrán sheikh zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí ni nọ́mbà àtàlẹ́ máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì fáwọn táwọn bẹ ní nàìjíríà àti fáwọn tí ó ń bẹ ní ilẹ̀ òkèrè wa alaikum salaam wa rahmatullahi ọ̀gbẹ́ni gbajú ń pè o. ìbéèrè yín àmín àmín èwo lẹni fájà rí ẹ̀bá ké náà náà náà ó ti yé ó ti yé Mm. padà ìbéèrè wọn láàgbọ́ ayẹ́kùnlá ṣe wọ́n ní tẹ́yàn àwọn sàkíyèsí pé lẹ́yìn sọ́látò lè ṣá wítìrì ọ̀pọ̀lọpọ̀ yìí ṣe wípé àwọn afẹ́bẹ̀rẹ̀ pé ṣe kọ́ pàtàkì ní wọn ìfi ṣe ni so alhamdulillah sọ́látò wítìrì ó pàtàkì púpọ̀ débi pé anábì sallallahu alaihi wa sallam ó fi hàn gbọ̀nà tí ó mú kí ìmáàmù Abu Hanifa rahimahullah kí wọ́n pe sọ́látò wítìrì hmm. torí ẹ̀ anábì sọ pé inna Allaha qad zadakum salatan hiya al-witr fa awtiru ibadallah Allah ti sàlékún sọláàtì kan fún yín o òun náà ni al-witr torí náà ẹ máa ṣe witr rẹ̀ ní ẹrù Allah. Hmm. Abu Hanifa rahimahullah wọ́n ní sọláàtì al-witr wàjibà ìgbọràn àyàn ní bó tilẹ̀ jẹ́ pé wájibà lọ́dọ̀ wọn ó kéré sí fọ́ọ̀rù hmm. hmm. fọ́ọ̀rù sọ̀látù wítìrì kìí sọ̀rọ̀ àyìn òun náà súnà ní ṣùgbọ́n súnà tó mọ àkàdà súnà tó sì kú lágbára torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà téèyàn bá ṣe sọ̀látù wítìrì tí bá máa pàjẹ́ ó tó láti ṣèdájọ́ lé lórí pípò kìíní ó tó láti ṣèdájọ́ lé lórí pípò kìíní hmm. torí ẹ̀ àwọn ẹni tí ò ṣe mọ́ṣáláṣí ẹ má rò sí wọn pé wọ́n ṣe bóyá ilé ni wọ́n ti máa ṣe nítorí pé tá bá lè dá dúró tí òru ká lọ sí nílé wa lóru fún lọ́lọ́lá jù kìí ṣe pé ká ṣe lẹ́yìn sọ̀rọ̀tò làṣà ìlẹ́ẹ̀kan náà ẹlẹ́yìí jẹba ẹni tó àti ìyàwó rẹ̀ ríra lẹ́yìn sọ̀rọ̀tò fẹ́jù tí ọwọ́ ti dọ̀rọ̀ yẹn lórí rẹ̀ kọ́ wẹ̀wẹ̀ jánábà ó sì tún fẹ́ wẹ̀wẹ̀ èyí táwọn wẹ̀ tá a fi dá fúnjú èwo ni ó ti síwájú ọ̀kan ìwẹ̀ jánábà lẹ́kọ̀ọ́kọ́ wẹ̀ láti bá wẹ̀wẹ̀ jánábà tán ẹwà ẹsẹ̀sẹ̀ wẹ ìwẹ̀ ọṣẹ àti kàìkàì. ìṣẹ́gun ẹ̀fẹ́rin ṣe kẹlẹ́ orúkọ yín o hello hello orúkọ ìyà hello à ń gbọ́ yín ẹ lórúkọ yín o kọ̀ jáde lọ́dọ̀ wọn 08085677726 plus 2348083293896 ẹlẹ́gbìyànjú kẹ́ẹ̀kú padà 08085677726 plus 2348083293896 nínú àtẹ̀jíṣẹ́ tí ó wọlé síbí wọ́n ní lẹ́yìn tí wọ́n sálámà tán wọ́n ní ẹ̀dá òun kí ni àwọn ẹ̀tọ́ wa ní sísan tí a bá rí ìyàwó tí ó wù wá kí ni <laughs> ẹ̀san wa. ẹ̀tọ́ wa ní sísan assalamu alaikum ẹ lórúkọ yín o wàlẹ́gùn salamu rahmatullahi wabarakatuh ó gbọ́nyí ajín pé wàlẹ́gùn salamu rahmatullahi ó gbọ́nyí ajín pé o wàlẹ́gùn salamu rahmatullahi ń gbọ́nyí ó gbọ́nyí ajín pé orúkọ mẹ́rin ọlá ti méjì àbáfíìsì mọ́ pé ìbéèrè mi ni wípé ṣé ó lẹ́tọ̀ọ́ mo lè ṣe ètò ìgbẹ́kànga fún bàbá mi nílé ẹ̀gbọ́n mi kan tó yẹ pé ọlọ́run ti kàdá kan rí owó gbẹ́kànga sílé wọn jẹ́ tí mo bá gbẹ́kànga yẹn fún wọn ṣé ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àbí kéèyàn gbẹ́ síbòmí ni ó dáa fún àwọn òbí mi. ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ni tó bá yẹ pé ẹ̀yin bá fẹ́ fẹ́ àwọn ni hmm. àmọ́ nítorí pé ìranù àtìrégbè àwọn ìgbà yọ̀ǹda kan tó ṣe nígbà tó rọ́mọbìnrin tó sọ pé ó wù ọ́ fẹ́fẹ́ ọwọ́ abéèrè lọ́dọ̀ rẹ̀ pé ta ni bàbá rẹ̀ àfẹ́ wa yọjú sí wọn ọwọ́ anilágbádá bàbá mi lọ́ba tàdí mẹ́yìn <laughs> kí ló dé oní ah bàbá rẹ̀ ò ní ṣe yọjú sí ó túmọ̀ sí fún rẹ̀ gbèrè lè kódà tó bá pé ìyàwó náà lọ fẹ́fẹ́ kò ní mójútóbìnrin tó bá fẹ́ hmm. ẹni tó mọ̀ ní pé tó ń bá fẹ́ ọmọ eléyìí àwọn eléyìí ò ní fòun lẹ̀ tó ń bá yan ọmọ wọn jẹ hmm. ìdínú tó fi tàbí mẹ́yìn tó fi sọ pé òun lè wá yọjú hmm. torí ẹ̀ ọ̀dà káwọn òbí ó dúró déédéé ọ̀dà káwọn òbí ó dúró ń do pé ẹnìkan ò ní yan ọmọ àwọn jẹ gẹ́gẹ́ báwọn ní ṣe ń yan àwọn ìyàwó àwọn jẹ hmm. níjọ́ tí èèyàn bá ti wà fẹ́ àwọn ẹni tó da àwọn ní ọ̀fẹ́ ọmọ yín àwọn àwa mọ kí ni ọjọ́ ọ̀ràn yàn lórí rẹ eléyìí tó fi san sọ̀dáàkì rẹ̀ nígbà tó bá tó rí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá sọ pé báyìí lọ́mọ fẹ́ gbà sọ̀dáàkì eléyìí ló tó mọ nǹkan tó jọ́ ọ̀ràn yàn lórí rẹ tó ṣe nípa obìnrin yẹn. wọ́n á ní àwọn fẹ́ gbẹ́ kànga lórúkọ bàbá àwọn màmá àwọn tí wọ́n ti kú tí àwọn lè gbẹ́rù kànga báwọn sílẹ̀ gbà wọn tó ṣe wípé àwọn ò tí ì ní tó nǹkan wọ́n sì ní bùkátà sí nìyẹn kò sí nǹkan tó burú mbẹ hmm. ṣùgbọ́n ẹ má gbẹ lọ́nà tó fi jẹ́ pé gbọ̀nyìn nìkan ni ọmọ pa lọ́nà tó fi jẹ́ pé gbọ̀nyìn nìkan ni ọmọ ṣàǹfààní bẹ́ẹ̀ ẹgbẹ́ síbi tí yọ wà lárọ̀ọ́wọ́tó ẹ̀gbọ́n yín àtàrọ́wọ́tó gbogbo ẹni tó bá ní bùkátà sómi ibi tó yẹ kẹ́ gbẹ́ sínú ìyẹn ni pé dípò kẹ́ gbẹ́ sí inú ilé rẹ̀ ẹgbẹ́ sí òde ilé rẹ̀ níta níbi tí gbogbo èèyàn sì lè láǹfààní àti wá pa ẹ sì ti yí ẹ̀gbọ́n yín ẹgbẹ́ kànga yìí ẹgbẹ́ fi ṣe sàrà fún bàbá yẹn bọ́bá jẹ́ bàbá tiẹ̀ náà hmm. torí ẹ̀ ẹ má lo kànga yìí nílò tí kìí ta ọ̀ ọ wà lọ́dọ̀ yín sáǹfààní rẹ̀ ó lè jẹ́ pé yín náà ń ṣe àǹfààní rẹ̀ sì wà fún gbogbo ara yìí èyí lẹ́yìn tí ò túmọ̀ sí pé ẹ wá máa gba alágàdàgodo ẹ sọ pé àwa la ní kànga wa ẹgbẹ́ òlẹ́sẹ̀ ní kàkà ẹ̀sìn lẹ́sìn ṣe sàrà hmm. ó túmọ̀ sí pé ahun burúkú ìkàtì ní ẹjọ́ jẹun hmm. tẹ́yìn ọba ti láyé ẹ̀gbọ́n yín bẹ́ẹ̀. sábà sì wo la sábà wo bọ̀ á rí pé tí ó padà ṣẹlẹ̀ ń jẹ́ ọ̀dà náà hmm. nítorí pé ẹ̀gbọ́n yín ó lọ àǹfààní pé ilé ètò lẹ́wà gbẹ sí kódà kó ṣe pé ìtàlẹ̀ rẹ̀ ni yóò padà wọ́nà láti fàgádà gbòdò sí náà ni nítorí pé ìyàwó padà sùn débẹ̀ pé á àwọn kàkà wà lọ́dọ̀ wa àgbogbo ará àdúgbò ti pátákáwò tó bí hmm. àkọ́ sì máa pàn ló pé yín tó hmm. òun àfẹ́ sọ di tí ẹnìkan ọ̀dà akẹgbẹ́ síbi kẹ́nìkan ti ní máa fọwọ́ lálẹ̀ lórí hmm. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yín bẹ tí ń pè. Ọlọ́ọ̀bá àwọn dókítà lọ́sọ̀ lórí ọmọ bá lókùn olókùn láti kéde ẹ̀kọ́ mọ̀ ṣọ. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé kápẹ́ yẹn jẹ́ ẹnìkan jẹ́ ìfihàn rárá rẹ̀. Lábẹ́ kó wá bára lórí igbó pé ọlọ bí ètò kan. Ó sàmúrùn yẹn wá, bá dèdè tó ń gbé. Lábẹ́ bẹ́ẹ̀, ọ ó gbàgbé ọ̀rọ̀ lápẹ̀rẹ̀ àwọn zoo ọwọ́ adijọ́ kẹta owó àwọn flashback ọmọ rìn àjò méjèta náà ọwọ́ padà discover àbí kẹ́mẹ̀rẹ̀ ọmọ balẹ̀ pé òun zoo rí àbí ó tiẹ̀ lọ́kàn pọ̀ wò ṣe báwo ni ó ṣe ṣe ẹ̀rùn nígbà ń gbọ́ ni pé yóò padà bẹ̀rẹ̀ ẹ̀rùn láti ibi tó ti gbàgbé yóò kìdé tó dé àbí tó ti dín nìkan ni ó mú wá ní ìwó ló ti dé sàámà fún àtàrà àmì ìgbà lọ́kàn. ẹni tó ṣe pé ìgbàgbé ló ṣe kò mọ́ àmọ́ pa sọ̀láàtì tì gbogbo ìgbà tó bá rántí yóò mú sọ̀láàtì wá gbogbo ìgbà tó bá rántí yóò mú wá eléyìí tó túmọ̀ sí wípé tó bá yẹ tó láti jẹta wọn láti gbàgbé sọ̀láàtì gbọ́hùn tí ò ṣe ti dà yìí yóò sàlù àlá nìsín yóò sì lọ ṣe sọ̀láàtì nírọ́kà mẹ́rin rẹ̀ tó ṣe ẹ́ ṣe àti tó bá pórí ìrìn àjò lọ́gbà kò sì dé padà sílùú tí ń gbé láti jẹta yẹn bọ́yá àná àbónì ló tó dé yóò san sọ̀láàtì òun ní sísan tó nírìn àjò hmm. nígbà tó ṣe pé kò má má pàtì à ń sọ pé kò má má pàtì torí tó bá má má pàtì sísan padà kọ̀ọ̀ràn kò sì hmm. dáràn fọ́ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ńlá eléyìí tó ṣe pé sísan padà kò lè ràn àti kọ́ ọmọ sí àwọn náfìlà pọ̀pọ̀ kọ́ ọmọ tọrọ àforíjì kan pọ̀ bọ́yá ọlọ́ọ̀ lè forí rẹ̀ jọ. Hmm. wàyí o tó bá jẹ́ pé bí àpèjúwe lánàá ni èèyàn gbàgbé èèyàn ṣe sọ̀láàtì láìsà hmm. àti wákàtúbà hmm. ní ìdàrí tá a wà ní ìsinyìí ẹ rí i pé sọ̀láàtì gbọ́bọ̀ àsọ̀láàtì ojúmọ̀ àlá ń retí àmọ́ àṣùbà ti wà láàrin ìsìn sí sọ̀láàtì láìsà àti ìgbàgbé tẹ̀sí lánàá tó bá pé rẹ lẹ́yìn ló ṣẹlẹ̀ ẹ ṣe sọ̀láàtì láìsà yẹn ẹ tún wá fún àṣùbà sí hmm. eléyìí ni èyí tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá gbàgbé sọ̀láàtì kan sí ìgbà míì tẹ́ ẹ̀ tí ì ṣe àwọn sọ̀láàtì tó wà láàrin sẹ́ẹ̀tún tún wọn ṣe àbẹ́ẹ̀ni tún wọn ṣe eléyìí jẹ́ ti sọ̀láàtì tá a gbàgbé tá a ṣe téyì tí wọ́n ń bẹ láàrin tá a ṣe sígbà tá a wà kò tó sọ̀láàtì márùn so ńlá san padà á tún wá san àwọn ìtọ́wà láàrin sígbà tá a wà. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa alaikum assalam. Ṣé Usman ń sọ̀rọ̀ láti Èkó. Ìbéèrè yín. Ok, ó ṣẹlẹ̀ pé à ń kí Sọ́látù Asr. So, ìmáàmù wa níbi rákà kejì tó yẹ kó ṣe tàṣàwù, ó wá gbàgbé ó dìde. So, níbi rákà kẹta ó wá mú wa. So, ó wá di rákà kẹrin tó yẹ ká Ó wá tún dìde, ó wá mú rákà rákà òun wa. So, àwa táwọn kì í lẹ́yìn àwa kan, àwa tẹ̀lé níbi rákà ẹlẹ́kàrún. So, ó wá kí òun táwa bèèrè pé kí ló ṣẹlẹ̀, bákan lápò àrùn yẹn ti kọ̀rẹ́tì ẹlẹ́kejì tó o ti ṣe mistake so gbọ́dọ̀ pé ṣé eléyìí ṣe déédéé tó ara kan tẹ́lẹ̀ bí rákà ìkàwé. sọláàtì rẹ bàjẹ́ hmm. sọláàtì máàmù yẹn bàjẹ́ hmm. nítorí pé ẹ̀sìn tó ta agbárí ọ̀rọ̀ lásán ni wọ́n máa fi ṣe hmm. agbárí tó kún fún mà ni wọ́n máa fi ṣẹ́ láti ìdásọpá agbárí ọ̀rọ̀ agbárí òfò tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ kọ́ ni wọ́n máa fi ṣẹ́ akramakumullah nígbà tí ìwọ ti gbàgbé tashahhud hmm. kò jù bẹ́ẹ̀ lọ ọmọ bá sọ láti lọ hmm. ó sì rákà kẹta ó tún sì rákà kẹrin rákà kẹrin ló tó jókòó láti ṣe tashahhud èdè túmọ̀ sí pé gbogbo sọ láti tó ṣe ní ìsìn tashahhud ọ̀yọ̀ kan lónìí hmm. nígbà ọba wa kú dẹ̀dẹ̀ kọ sálámà ò ní sálámà ó forí kanlẹ̀ gbàgbé lẹ́ẹ̀mejì torí àdínkù tó ti wọnú sọ láti rẹ̀ bẹ́ẹ̀ ló wá nínú hadith abdullah ibn buhayna eléyìí tí alimam malik àti imam muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn ó náà ń ṣe sọ̀lẹ́tùl asr pẹ̀lú anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì wa ṣe rákà méjì ọ̀rọ̀ rántí jókòó lọ́ba dìde ó dìde lọ sí rákà ẹlẹ́kẹta àánà dìde tẹ̀lé ìgbà tó wá parí rákà ẹlẹ́kẹrin tó ṣe tashahhud táa retí kánábì sallallahu alayhi wa kọ́ sálámà anábì bá tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn ìgbà tó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ńlọ ṣẹ̀ṣẹ̀ tó wá sálámà hmm. èyí fi hàn wá pé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yín gẹ́lẹ́ iná nìṣẹ̀lẹ̀ yìí hmm. tó bá yẹ pé ìmáàmù yín ọba mọ̀ ni yóò ṣe rákà kẹta yóò tún ṣe rákà kẹrin níparí rákà kẹrin yóò àṣẹ tẹ̀síọ́hùd kò ní wá sálámà yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó sálámà eléyìí ni tó yanjú sọ láti rẹ̀ ṣùgbọ́n ó lòún gbọ́gi rákà kejì tóun ò ti ṣe tẹ̀síọ́hùd òun wá fi rákà kẹta díẹ̀ kejì hmm. ló mọ̀ mú rákà karùn wa sọ láti bàjẹ́ hmm. nítorí pé ìmáàmù yín bọ́ fẹ́ kó ṣe kó ti gbàgbé sàdínkù àmọ́ máa máa fi kún sọ̀dá hmm. sọ̀lá ti ń bàjẹ́ ilé ìjọba ẹni tó sì tẹ̀lé sọ̀lá ti tẹ̀ náà bàjẹ́ ẹni tí ò bá tẹ̀lé nìkan ní ṣàtúnṣe. ìṣègùnlẹ̀ ṣẹ́yìn ṣe ẹ lórúkọ yín o. báwo ni. báwo ni sọlá wọn ti lọ ó bẹ̀rẹ̀ sí ń pè ó ti já ọ̀dọ̀ yín náà ló ti já o zero eight zero eight five zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. Uh, ẹ lórúkọ yín o. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Naam, ìbéèrè yín. Alhamdulillah, akamakumullahu sa. Ẹjọ́ ẹ̀ tàbá ṣe ìkọ́mọ̀ tán a rí pé àwọn àwọn kan máa ń sọ wípé sábà ṣe kọ́mọ̀ tó àwọn sọ pé muhammadu eh, láìláìlá muhammadu sọ̀rọ̀ àlẹ́ wàtá lẹ́yìn kọ́mọ̀ sábà ṣe kọ́mọ̀ tó di pé àpè ìṣòro àdúgbò ṣé ìpínlẹ̀ ìpè kí ní bẹ́ẹ̀ bẹ̀ tí ọba lọ bẹ́ẹ̀ bẹ̀ nínú inú súnà ẹ̀kejì ni pé sà àdúrà àdúrà ìsìhárà tí a máa ń ṣe ẹntì ẹntì kò wá gbọ́ lọ́wọ́ bá ìgbàdàgbọ́ ní ìdánilẹ́kọ̀ọ́ pé kábàfin sí lẹ́yìn kátó sáà máa dúrà náà ẹ̀dùkọ̀ àpọ̀lọ ọba báwo ni ó ti ṣe ṣe sáà. ọ̀dà nígbà tá a bá ń ṣe kọ́ àmọ́ àfẹ́káwé kankan oríṣi ọ̀rọ̀ méjì lọ́wọ́ fáwọn olùmọ̀ àwọn kan sọ pé àmọ́ awé ohun tẹ́ni tí ń ṣe kọ́ àmọ́ awé àwọn kan sọ pé àníwé kankan àníwé kankan làwọn mọ̀ hmm. ètò túmọ̀ sí pé tó máa pé ashhadu anna muhammadar rasulullah asọ̀fẹ́ sallallahu alayhi wa sallam ترى حديث النبي صلى الله عليه وسلم تقول بخيل من ذكرت عنده فلم يصلي عليه ahun lẹni tán dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí ó ṣe as-salatu fún torí ẹ̀ ọ̀sọ̀kọ̀ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó máa parí ìkọ́ ọmọ òní wí kankan o ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ sọ pé la ilaha illallah o gbogbo eléyìí kò sẹ́ni tó bẹ̀ ọ́ kò sẹ́ni tó bẹ̀ ọ́ ẹni tí ọba wa wù nígbà tó ti má wọn la wọn tún máa wù ọ pé ah, ọ̀rẹ́ tẹ gba islam nígbà <laughs> pé ẹjọ́ yìí ṣe láti ṣe tọ ìlòmí kan mọ́sálásí à ah, tí mọ́sálásí ó mì bí wọ́n ti pariwo tó ọ̀sẹ́ni tó bẹ̀yìn ọ̀sẹ́ni tó bẹ̀yìn eléyìí ń jẹba ẹ wá ní tí bá fẹ́ ṣe du'aul istikhara lẹ́yìn tí ẹ ṣe salatul istikhara nígbà tá a pè tó dáa jù ní kẹrìsì àdúrà ẹni tẹ̀síáhùdù yìí ẹ̀yin òṣùgbọ́ lárúbáwá ah, kẹ́tà lè ṣe náà ní kọjá pé àdúrà yín ẹ ti sílẹ̀ lójú ewé ìwé tó wà nínú tíra tó wà bíi Hisnul Muslim tó kẹ́ máa kánú rẹ̀ báwọn tẹ́bà á mà ikú máa rárá ti kátà tẹ́lẹ̀ ti sọ bùkátà yín ẹ̀ máa bẹ́ẹ̀ ti fẹ́ sí nígbà ìbá sálámà a. máa ṣàdúrà nígbà ìbá sálámà tẹ́ máa ṣàdúrà kò sí wàhálà. Jazakumullahu khairan Sheikh 08085677726 08085677726 plus 234 8083293896 plus 234 8083293896 nínú ìbéèrè mi wọ́n ní ẹni tí ọjá sí pé ọwọ́ tẹ̀ wípé ọjàlè tí ó sì tún jẹ́ pé ó tún parọ́ mọ́ ni nígbà tí àṣírí rẹ̀ wá tú tán àwọn èèyàn lọ́tún lọ́sì àwọn alára rẹ̀ àwọn ẹbí rẹ̀ wọ́n ń bá bẹ̀bẹ̀ wọ́n fi wá ń bẹni pé kéèyàn dákun dábọ̀ kéèyàn ó pa wọn lé ní má pàtà wọn lè ń lábẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam téèyàn bá rí irú èèyàn tó hùwà burúkú báyìí ṣé ó dáa kéèyàn sì dáwọ́ bò àti kéèyàn tí ọ̀rọ̀ síta pẹ̀lú ó ti ń jí nǹkan ó ti ń jí nǹkan pẹ̀lú nǹkan tó tún wá padà wá jí nígbẹ̀yìn gbẹ̀yìn tó jí gbẹ̀yìn náà lọ́wọ́ fi bà lẹ́yìn ìgbà tó tún wá bà tán ló tún wá ń ìjọba lọ́wọ́. náà ti fi lé ìjọba lọ́wọ́ ọ̀rọ̀ àforíjì ọ̀sẹ̀ ṣẹlẹ̀ mọ́ nítorí pé tẹ́yìn bá láforíjì ká ṣe fún ẹ ní mo lọ sí tọlọ́pàá náà kó a jẹ́ pé tọlọ́pàá lẹ́sìn pẹ̀fẹ́ foríjì àpẹẹrẹ pé ẹ̀ máa ń tẹ̀sí ni nítorí pé kí lẹ́ mú lọ sí tọlọ́pàá sí ẹ lọ yẹ kí yọ jẹ ọwọ́ adébẹ̀ tán wọ́n á ń bẹ̀yìn lọ́tún wọ́n á ń bẹ̀yìn lọ́sì ẹ̀tọ́ wa ní kọ́lọ́pọ̀ filẹ̀ tọlọ́pọ̀ filẹ̀ lọ́fẹ̀ẹ́ ni máa sanwó ọjà tẹ́ẹ̀rà hmm lẹ́yìn tẹ́nìkan ti jí lówó owó kí lẹ́tọ́ fẹ́ san fọlọ́pàá. Hmm. so eléyìí túmọ̀ sí pé lábẹ́ òfin ṣẹ̀ríà tí bá fẹ́ forí jẹ ẹnikẹ́ni hmm. ẹ lè forí jẹ nígbà tí ọba ti délé ẹjọ́. so ilé ẹjọ́ tá à ń sìn sọ ilé ẹjọ́ ṣẹ̀ríà ẹ̀ ọjọ́ á gbé wálé ẹjọ́ ṣẹ̀ríà àwọn tí ń ṣàyẹ̀wò lórí tó ṣe wọ́n ti ń ṣèwádìí lórí tẹ́ ló ṣe kí wọ́n lè bá ṣèdájọ́ lórí ẹ̀ ẹ̀ wá ní ẹ má bínú adájọ́ àti dàárò ti dàárò wọn níta bá rọ̀rọ̀ lọ síwájú kárò. kárò padà ṣe é náà jazakallah khairan ṣe é lórúkọ yín o. salamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salaam islam láti ṣáàkì. ìbéèrè yìí. lórí islam láti ṣáàkì. náà mo fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè lórí ẹni tí ó wọ mọ́ṣáláṣí ní àsìkò tó ń kí jámù ni wọ́n ń Mm-hmm. so ó wá wọn mọ́sálásí ní around the seven pm so wọ́n á kí àyíṣà lọ́wọ́ so ó wá wọlé òun ti ṣe àràlá fún magrib báwo ni yóò ṣe kí ìrun yẹn ṣé yóò jẹ ìwọ̀n yóò kí magrib ní ẹ̀yìn wọn àsìkò ṣáà tí tó ìjámù ló fà tí ìjámù ni wọ́n fẹ́ kí ló fà tí wọ́n fi ń kí ìṣà ní àsìkò yẹn tí yóò kí magrib lẹ́yìn wọn àbí yóò dúró lẹ́yìn yóò kí magrib yóò jẹun fún ṣáà. ṣé ti ah, salatul magrib tí a ní ọ̀sẹ̀ sọláàtù magrib tí ẹni ó sì tó bá darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn magrib kò sí nǹkan tó burú mbẹ̀ tó bá darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn magrib kò sí nǹkan tó burú mbẹ̀ zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six wọ́n ní ìyàwó téèyàn fẹ́ fẹ́ ṣé a lè mú wá síwájú àwọn àfá àti níwájú àwọn èèyàn lọ́nà tó já sí pé wọ́n fi so ọkùnrin àtóbìnrin papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ẹ̀jẹ̀ kí n mú pèlè ẹ̀ lórúkọ yín o alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àti àwọn olùmọ̀ akọ́lọ́lọ́ akẹ́rùn-ún. Àmín. Wọ́n gbà ní ìbádà. Àmín. Ẹ̀yà obìnrin tó jẹ́ pé tó bá fẹ́ kí òun nìkan ló máa lò kìmọ́ tó bá wà nílé, small nínú irú ìdájọ́ olówà fún yín. tí ọba wa jáde ńkọ́. tí ọba wa jáde ńkọ́ ẹ ló. tó bá jáde yóò lo á lo fún kìlọ̀ bọ̀ bá pé àdúgbò náà lè fẹ́ lọ small kìlọ̀ lò small jab ló máa lò kò ní lo kìlọ̀ bá fẹ́ jáde fún kìlọ̀ ló máa lò. Padà tọ̀ nínú ilé yẹn táwọn ẹlòmíín bá àwọn ẹlòmíín bá wọn gbé lé. Ẹ ló. Yàtọ̀ sí pé ń wọ ìjáàbù kékeré jáde lọ ra nǹkan ládùúgbò. Ṣé àwọn èèyàn kan sí kejì tó ń bá yín gbélé? Bẹ́ẹ̀ni gbà, bẹ́ẹ̀ni gbà. Ọ̀dà ìbéèrè kejì. ó ti yá ti. wọ́n pé kọ́kọ́ tó sọ̀rọ̀ tó máa kọ́kọ́ bá sọ̀rọ̀ kan sọ sí lẹ́tà sí lẹ́yìn ló máa sọ. alhamdulilayi gbogbo obìnrin tó bá ti jẹ́ pé ilé tàǹgbé kìí ṣèwọ̀ kan ọkọ rẹ̀ kan ilẹ̀ ìjọ wà ń bẹ̀. wọ́dà táwọn ọmọ bá tún wà pẹ̀lú yín wọ́n máa kíyèsí irú ìmúra tó máa ṣe níwájú àwọn ọmọ rẹ̀ nítorí kó má jẹ́ pé ẹ̀yin náà fi ìkọkúkọ fi kọ́ àwọn ọmọ káwọn ọmọ fi wá ya yàkuyà torí ẹ̀ àwọn bó ṣe lè ṣe ní ìwọ kan ọkọ rẹ̀ kan ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ní ìwọ kan ọkọ rẹ̀ kan àtàwọn ọmọ rẹ̀ púpọ̀ hmm. nítorí pé táwọn ọmọ bá ti wà ń bẹ wọ́n fojú kásá nǹkan kan táwọn náà bẹ̀rẹ̀ sí ní hù níwà hmm. tó bá sì di pé wọ́n bá mú níwà àwa náà ni ó padà sú hmm. àwọn náà láàmú ọ̀pọ̀ ọmọ ti fẹ́ yáyàkuyà ṣe é ṣe pọ ọmọ ń ṣèṣe kúṣe ẹ máa nífura ẹ̀yin obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọmọ tanra rẹ̀ dànù wọ́n mọ̀ pé àwọn ọ̀fẹ́ láti jẹ́ni tọkọ máa rí bí ẹni tó ti gbójọjú orí rẹ̀ lọ. Hmm. wọ́n fẹ́ máa wọ̀wọ̀ kú wọ̀ nínú ilé níbi táwọn ọmọ wà. Hmm. ẹ sì mọ̀ pé àwọn ọmọ tá a bí yìí báyìí wọ́n lè má lè tí ì sọ̀rọ̀ ṣùgbọ́n ojú wọn ríran. Hmm. so wọ́n lè má lè má tí ì gbọ́ ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ṣùgbọ́n ojú wọn ó sì ń rí gbogbo tí wọ́n bá ń ṣẹlẹ̀ níwájú wọn. so ọmọ sì máa ń lapa látara àwọn òbí rẹ̀ látara àṣeṣí wọn ní ìlapa tó pé kò ní ìlapa arú rẹ̀ látara ọ̀rọ̀ wọn ẹ má fọwọ́ ara yín bà tọmọ yín jẹ́ o ẹ má sọmọ yín dìdàkudà nígbà tó bá kú ọ̀kan ọkọ rẹ̀ kan gbogbo bá ṣe fẹ́ múra múra fún hmm. kan ọmọ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. ká tó wá pé ẹlòmíì ń bá yín gbélé àwọn ẹlòmíì láti rí ẹwà rẹ tí wọ́n bá wá ń bọ́ sọ ẹlòmíràn kagídí hárí ronú sọ̀rọ̀ tí wọ́n ń bọ́ sọ yìí hmm. sọ́kọ rẹ lọ fẹ́ ọ ni àbáwọn ti ń ba yín gbélé sọ́kọ rẹ lọ́lẹ́tọ̀ọ́ sí ọ ni àbáwọn ti ń ba yín gbélé ọ́nà kí ni wọ́n bò ń ṣe ìbọn kan rò ní. Ah. oríire tẹ́ rí ọ náà èló wọ́n san fún ọ wọ́n gẹ́gẹ́ bíi sinimá. <laughs> torí délé ká bẹ̀rù Allah ká tún wá pàdúgbò hmm. ó tún wá jáde sádùúgbò ó tún gbọ́lá hàn Hmm. àpẹẹrẹ péyàn nípayà Allah ọgbọ́n tó lọ ẹlẹ́dàá sọ ni ó ní ayọ̀ nàbí qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihin dhalika adna ay yu'rafna fala yu'dhayn wa kana Allahu ghafuran rahima wa nàbí sallallahu alayhi wa sallam sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo pé tí wọ́n bá jáde lé wọn tí wọ́n bá jáde lé wọn wọ́n gbọ́dọ̀ gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọ̀ hmm. eléyìí tó ṣe pé yóò bò wọn látòrí títí délẹ̀. mo fẹ́ jáde lé òtúmọ̀ sí kí ẹ ṣe bílẹ̀ ọ̀kan mo kàn fẹ́ lọ. o ti bọ́ ta. o ti bọ́ ta. Hmm. ká tó wá pé o fẹ́ lọ sádùúgbò kejì kẹta o hmm. gbọ́dọ̀ dán wò kódà tó bá yẹ pé nu lé yín náà irúwá ògiri wá ni àwọn mọ̀lẹ́bí ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbíbẹ̀ tó bá ti jáde ṣe nǹkan kan láàrin ìta léhùn bó tún ṣe gbàtọ̀ rẹ wọ gbàgẹ̀rẹ̀ náà so bófin Allah ti ṣe sọnù hmm. so ká kíyè sára kìí ṣe pé Islam fẹ́ dín òmìnira rẹ kù hmm. ó fẹ́ fún ọ lómìnira tó pé àti yìí tó pé ẹ̀hìn àmọ́ngbà tí nǹkan wá jọ máa lẹ̀ hmm. bẹ́ẹ̀ bá tẹ́ ní fúnkọ́ yóò yìnbọn lẹ́yìn náà sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n tún wá sọ pé obìnrin yún yàtọ̀ sí pé ń ṣẹ̀ sí Allah ìtumọ̀ ṣẹ̀ sọkọ̀ mùsíbà àwọn apẹ méjì nù. Ah bó bá mọ lẹ́yọ̀ kan ọ̀ràn hmm. èkejì náà tún kún gbádé pé wọ́n fẹ́ wà lìjẹ́nà hmm. torí pé inú tí máa ṣe sábàbí tóbìnrin ti máa lálìjẹ́nà wọ̀ ní rọrùn òun náà ní kó tẹ̀ láṣẹ Allah kọ́ má takò àṣẹ ọkọ hmm. lópin ìgbà táṣẹ ọkọ bá ti takò ti Allah tí ò takò tà nábì sallallahu alaihi wasallam wọ́n ní káwọn tó wí kan ti wí mẹ́wàá nítorí pé kì í sọ máa relé lọ mẹ́sì wá èsì ń bẹ lẹ́ẹ̀kẹ́ àwòdò bíi lá irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n sábà rí ilé ọkọ gbé o wọ́n sábà rí ilé gbé a lè ṣe bẹ́ẹ̀ sí bàbá wa mm. a lè ṣe bẹ́ẹ̀ sí ìyá wa mm. ká lè bá wọn gbé ní rọrùn báwo wá lọkọ mm. ọkọ yìí àjòjì èjòjì gidi ló síyàwó ara àta gidi kó tó di pọ́ ọ. sọ hmm. ma pé ìwọ kì í sara rẹ̀ òun yìí sara rẹ̀ fífẹ́ lọ́dà yín pọ̀. Hmm. tó bá sọ bóun ti ṣe ń ṣe kọ̀ bóun la mu ìwà rẹ̀ ò tiẹ̀ tí òun lọ́rùn ó lè lé ọ. Hmm. ìgbà yòówù ló lè lé ọ. sọ wá pé ọ. wọ́n ti ń rẹ lọ́dọ̀ màmá rẹ lágbájá ah alhamdulilayi wà ń lé ọkọ. níbo wọ́n kánù wọn wà. wọ́n á lé ọ láti kánù. <laughs> ẹ ṣé ó ṣe bínú máa pé èèyàn ń bọ̀. kò ṣe bínú rí ọ̀rọ̀. wàláì tí wọn bá wọkọ̀ gan ẹ gbà gbogbo ojú rẹ ní ìdìpapọ̀. ọ̀wá <laughs> gbádùn wálé hmm. ìbànújẹ́ lọ ń bábọ̀ ipe ọkọ lé ọ o tún fẹ́ fi kún ìbànújẹ́ táwọn òbí rẹ. ó yẹ káwọn obìnrin lọ ronú o ó hmm, hmm. ti lọ́kọ àdúrà rẹ ti gbà gán ọwọ́ àkùkọ sọ kọ mọ́ padà dẹni tí ò lọ́kọ mọ́. wọ́n sọ pé kì í ṣe gbogbo ẹni tó bá gbìyànjú láti ní nǹkan ẹni tó bá ní ni ó lè mójútó. Hmm. púpọ̀ nínú àwọn èèyàn máa ń ṣe wàhálà láti ní nǹkan hmm. ṣùgbọ́n tí nǹkan bá tẹ̀ wọ́n lọ́wọ́ tán wọn nílò dáadáa. nísìnyí obìnrin mi nítorí kó lè lọ́kọ hmm. kò lè mẹ́sẹ̀ sùyàm gbogbo ọjọ́ alhamis gbogbo ọjọ́ àtìní ọjọ́ mẹ́ta láàrin oṣù yóò máa ṣe kìyàmù lẹ́yìn àfa tó bá ti wá lọ́kọ tán kò ṣe sùyàmù kìyàmù lẹ́yìn báwo <laughs> torí pé tó fi sùn tí ń wá ó ti bọ́ sí mm. kẹ́sìn ọ̀fọ̀ ọmúra rẹ̀ tádà ò bá tún á dé ńkọ́ tún á gba ẹni pẹ́pẹ́pẹ́ <laughs> mm. torí ẹ̀ arọ gbogbo àwọn obìnrin táwọn àlẹ́ ọkọ mm. ẹ má bà lé ọkọ yín jẹ́ o ọkọ yín òǹlàlẹ́jẹ́nà yín ọkọ yín òǹnínà yín bẹ́ẹ̀ lànàbì wí sallallahu alaihi wasallam ẹ gbọ́rọ̀ sọkọ lẹ́nu ẹjẹ́ ni tí wọ́n máa múnú ọkọ dùn ẹjẹ́ ni tó ṣe pé tọkọ bá rí inú rẹ̀ ó dùn tọkọ yín ọba sínlé ẹ sọ ọkọ yín lára yín àti dúkìá ọkọ yín Olúwa kó da ìjókòó yín rú. Allahumma àmín jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ahmed ni wọ́n ti abúlé gbà. Abúlé gbà ẹ jìnnà sí ìdárí wà díẹ̀ ìbéèrè yìí zero zero 08085677726 plus 234 8083293896. Nínú àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa nìyí, wọ́n ní tí èèyàn bá ṣe àdúrà istikhara, báwo ni a ṣe mọ̀ pé oore ni àbí aburú ni? Alhamdulillah, tó bá rí kọ́kàn rẹ̀ balẹ̀ sí nǹkan kan nínú méjèèjì, àìpọ́lúwa ti fi hàn pẹ̀lú àpẹẹrẹ yìí pé èyí tọ́kàn rẹ balẹ̀ sí ni kò sí hmm. ọkàn rẹ ṣe ìlàhílò lórí èkejì má ṣe ètò hmm. pọ́ọ̀lì dúdú àbí funfun kan lójú àlá ọ so ibi tó rí tọ́kàn rẹ balẹ̀ sí àpẹẹrẹ ni lórí pé eléyìn lórí wa sàlẹ̀ sàfún. Hmm. jazakumullahu khairan sheikh zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine zero. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kàn yẹ jí ń pè. Fawaz láti Èkó. Láti Èkó, ìbéèrè yín pápápá. Ẹjọ́ ní mọ́ṣáláṣí ètò àmìbà hmm. wọ́n máa ń kí dábàá ti kí sọ́láàtì mọ́gbìn. Wọ́n máa ń kí jámù sọ́láàtì tó máa fi ọ̀jámù sọ́láàtì wọn ní kí ṣàyẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Ló jẹ́ bẹ́ẹ̀ bí seven thirty. Sójó ń rọ̀ ni àbí kí ló ṣe jámù? Sójó bá ti dágun pé báyìí tí wọ́n ti dágun ọmọ àǹtí ìjà òfin kò lẹ́tọ̀ọ́ báyìí wọ́n mhm. kì í lù bọ́ síbi àgbọ́yé tèmi pé kò lẹ́tọ̀ọ́ bọ́ kí ni Islam sọ lórí nǹkan báyìí náà nǹkan báyìí náà wà. ọ̀dà ọtí yé. alhamdulilayi kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kákan máa paṣọ láti pọ̀ láì nídìí níjọ́ tẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ lọ́jà sí pé ní sọ̀rọ̀ àtọ̀lùmọ́gírí àní sọ̀rọ̀ hmm. ni ó ṣe wá rí tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà kẹ wá pẹ̀lú àdínkù àwọn sọ̀láàtì làṣà tọjọ́ púpọ̀ nínú ìgbésí ayé yìí ọ̀nà dà ibo lèèyàn fẹ́ gbígbà torí délé yìí ẹ ṣàlàyé fáwọn ìmáàmù yìí yẹn tí wọ́n sọ pé tí ó bá jẹ́ kójú ń rọ̀ lọ́wọ́ ó sì ń rọ yeye hmm. lọ́nà tó ṣe pé tá a bá jáde kúrò lẹ́yìn sọ̀láàtì magrib kò ní rọ̀ wá lọ́rùn láti padà lẹ́yìn sọ̀láàtì làṣà ìgbà náà ló tó tọ́ pé ká pa sọ̀láàtì magrib àti ṣáìpọ̀ hmm. àmọ́ torí ọ̀hún ni wọ́n ní àbí òjò tiẹ̀ ti dá àmọ́ ti rọ̀ ṣáájú kò tọ́ ká ti torí rẹ̀ ká pa sọ̀láàtì pọ̀ ẹ má parọ́ mọ́ àwọn malikiya bóyá ń tẹ́ ń kanu tíra ní òye yín hmm. ní tí malikiya ń sọ òun náà ni pé inú kójú ọ máa rọ̀ kọ́ máa rọ̀ ká torí rẹ̀ ká pa sọ̀láàtì pọ̀ sọ̀láàtì tí ó sì rọ̀ òjò tí ó rọ̀ ó ní bí wọ́n ṣe fàmì sí bí ó ṣe pọ̀ tó tá a fi láǹfààní àti paṣọ láti pọ̀ sábàbí mi wọ́n ní kí ẹrọ̀fọ̀ kó kún ojú ọ̀nà àtòkùnkùn birikiti ẹrọ̀fọ̀ àti òkùnkùn birikiti hmm. tọ́ ààrẹ rọ̀fọ̀ lọ́nà àti rí òkùnkùn birikiti ẹrọ̀fọ̀ nìkan láárí iná wà àròyé hmm. àgbọ̀dọ̀ paṣọ láti pọ̀ hmm. òye wà kò sẹ́rọ̀fọ̀ lọ́nà àbí òkùnkùn lọ́wà kò sẹ́rọ̀fọ̀ lọ́nà àbọ̀dọ̀ patọ̀ láti pọ̀ hmm. torí de eléyìí sábà bí wò lẹ wá rí tẹ́ǹkan fi patọ̀ láti pọ̀ téèyàn bá jálá kó bá kódá kó bá ra rẹ̀ hmm. ẹ má kó bá àwọn jàmá nítorí pé àwọn jàmá tẹ fẹ́ kó bá àwọn ẹ nílé ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn jọ gbẹndà òkè yàmà ẹ nílé ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn àwọn sì máa sọ pé bàbá ìmáàmù ló ṣe bẹ́ẹ̀ làwọn náà ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọ wa ká bẹ̀rù Allah ká má ṣe nǹkan eléyìí tó lè fa àkóbá fẹsẹ̀ àwọn ẹni tó wá tò lẹ́yìn wa nítorí pé àwọn ń wò pẹ́yìn wà ń kó ẹni tó mọ̀ jù àwọn lọ ni kò wá yẹ kẹ́ni tó yẹ kó wà ń pò kọ́ mọ̀ jù àwọn èèyàn lọ kọjá pò nǹkan gangan ní nǹkan sókùnkùn sí ju àwọn jàmá tó tò lẹ́yìn rẹ̀ lọ. jazakumullahu khairan sheikh ẹ yín o. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. ó kàn bẹ́ẹ̀ tí ń pè. sọ́ọ́dì ló sọ̀rọ̀ láti 08085677726 plus 2348083293896 wọ́n ní ọkùnrin tó jẹ́ pé ọkùnrin mùsùlùmí tó jẹ́ pé ọ̀dà ẹ jẹ́ ká mú pèlè ẹ̀ lórúkọ yín o òsìjá wọ́n ní ọkùnrin mùsùlùmí tó jẹ́ pé aláṣẹ ètò ni nídìí ẹ̀sìn fún ìgbà tó pẹ́ kì í ṣe sọ̀lá rárá ṣùgbọ́n ní ó kù díẹ̀ tó já sí pé aláwọ̀kára kí ó jẹ́ pé òun ọmọ ṣe sọ́látù ṣubú àti sọ́látù lè àìṣà àwọn wá tún wá ní àrẹ́ra tó jẹ́ ti rọpárọsẹ̀ fún bí odidi bí ọdún márùn láàrin àsìkò ọdún márùn kò tún ṣe sọ́lá wípé ǹjẹ́ èèyàn tún lè máa tẹ̀síwájú láti máa ṣe àdúrà fún irúfẹ́ ẹni yìí lẹ́yìn ikú rẹ̀. alhamdulillah ẹnikẹ́ni ó lè jẹ́ kọ̀lẹ́tọ̀ sí kẹsàdúà fún olú ẹlẹ́dàá wa kọ̀ fánàbí sallallahu alaihi wa sallam ó sì ní kọ̀tọ̀ sáwọn olùgbàgbọ́ òdodo ma kana linnabiyyi walladhina amanu an yastaghfiru lil mushrikina walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim kọ̀tọ̀ sánàbí sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni kọ̀tọ̀ sáwọn olùgbàgbọ́ òdodo láti máa tọrọ àforíjìn fún àwọn ẹni tó jẹ́ ọ̀sẹ̀ bọ̀ kódà kí wọn jẹ́ mọ̀lẹ́bí wọn mátímátì hmm. lẹ́yìn ìgbà tó ti hàn sí yín pọ̀ máa ń nà ní wọn. Hmm. torí ẹ ó dọwọ́ wa à ń bùkátà káwọn kan wà lẹ́yìn wa tí wọ́n máa ṣàánú wa sì ṣe pé wọn máa bùn lówó àti kú àti ṣùgbọ́n àánú tí wọn ṣe fún wa ni pé wọ́n máa náwó wọn sì tún máa nára torí tiwa hmm. bó ṣe náwó wọn máa ṣe sàrà sàrà bá pé kó ló sàárà àtàdúrà yìí kò lè ṣe wá láǹfààní káwọ̀ ọba ti palẹ̀ rẹ̀ máa kó tó di pa kó láyé nígbà tí ìwọ ò ṣe ìsìláàmù kù ìwọ ò dúró déédéé lórí ìsìláàmù ọmọ ẹ̀yìn mú ni òun hmm. fi ìsìláàmù ti ń ṣẹ̀fẹ̀ ó fi gbèsè ayé rẹ̀ ó fi ṣòfò gbogbo àdúrà ọdún tó lúwa fi fún ọ ó ṣẹ̀sìn ọwọ́ akúta ń ṣàdúrà fún ọ ẹni tó ṣàdúrà gan-an dáràn hmm, hmm. ẹni tó ṣàdúrà gan-an ọgbà tí ẹni tó ṣàdúrà dáràn ṣàdúrà wà lọ bá ọ̀daràn tán ṣàdúrà fún pẹ̀lú lọ́ba. ìrọ̀ ẹ̀sìn pọ̀ láwùjọ yorùbá bàjẹ́ àjọ kẹsìn kún kankan hmm. wọn kẹsìn kún kankan òpó onítọ́rí pé tó bá kú tẹ́ni sí yín báyìí gbogbo orígbé àti ranù tó bí lọ́nà láti mọ́ṣẹ́sìn kò ní sáyè tiẹ̀ náà mà. Hmm, hmm. èyí tó wá ṣe sílẹ̀ Hmm. ẹni tó kù láyé náà kò lè sánú rẹ pẹ̀lú nǹkan kan kọ́ dọ́dọ̀ rẹ ah, ẹ̀dàkùn ẹja mójú tẹ̀sìn wa. ìsàkùnlẹ̀ kẹrin ṣe zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. wọ́n ní tí èèyàn bá yájú lóru fún kìyàmù lẹ́yìn lẹ́yìn tó jẹ́ pé ó parí kìyàmù lẹ́yìn rẹ̀ dípò tó fi yẹ kọ́ máa tọrọ nǹkan kan sí kejì ọ́ àwòrán bóyá kóhun kó máa ṣe ìsìtìgìfàrò nìkan ǹjẹ́ ilé ó tó fóhun bí nínú kóhun ṣàdúrà. ó tó jù bẹ́ẹ̀ lọ ó tó ó tó jù bẹ́ẹ̀ lọ hmm. nítorí pé tó lọ́wọ́ bá ti forí jẹ́ nìkan ọ̀nà ọ̀la ti sì fún ọ̀nà aburú ti dìímà kò ní dí ọ̀dọ̀ rẹ̀ láíláí lèzè ní ọmọ wa bá hmm. torí pé tó lọ́wọ́ bá forí jìyàn ọ̀la orí ayé àtọ̀kìyàmọ̀ hmm. torí ẹ̀ máa tọrọ àforíjìn lásán ọ̀pọ̀ ládùá hmm. ọ̀pọ̀ ládùá ó tó ó tún jù bẹ́ẹ̀ lọ. Jazakumullahu kulla khair ya Sheikh fi dunya wal akhirah bi idhnillah. Ibi láti máa ṣẹnu ró lé ní àmọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ Al-Madina Center, pápá abẹ́dọ̀gbọ́n ṣọ́.